anabi sallallahu alayhi wa sallam ó ti wá sọ fún wa pé sí olóore tó wá dáa jù a máa ṣe vikiru yẹn jẹ̀máà wọ́n mọ̀ mọ̀nú lọ́wọ́ káwọn ní ọkọ̀ èyàn máa sọ é kí èyàn máa rìn lórí títì yọ́ máa ṣe tó bá ti wá di ìjọ yọ́ máa arọ́fà tó ń bá wọ̀ á stop it ọwọ́ á di mọ̀kọ́yád ọwọ́ á irun kọ̀ọ̀kan ṣùgbọ́n yóò máa arọ́fà yìí kágbìyànjú gbà àwẹ̀ ẹjọ́ náà tí ó jẹjọ́ wẹ́ẹ̀zẹ̀ tí ń bọ̀ inṣàlá kágbìyànjú gbà ànábì ra wàrà sẹ̀sọ́ àlàsọ̀ àtàlá wípé yóò máa arọ́fà yìí ọjọ́ ẹ̀ mà ní tòótọ́ kí ló ṣe fún màmí pẹ̀lú àwẹ̀ ẹjọ́ náà ẹ̀ ń bá gbà lọ́ni ẹsẹ̀ títí ń sẹ̀ bọ̀ ní ọdún tí ń bẹ́nu rẹ̀ tọ́wá tóṣù kejìlá rẹ̀ jíjọ́ mẹ́sàn-án tí wọ́n ń gbàwẹ̀ fẹ́ mẹ́lọ́wọ́ bá nìkan mẹ̀lẹ́kà kí wọ́n yẹrẹ zi gbogbo ẹ̀ sọ wọ́n tún rí ìrẹ́ ànábì tó sọ fún wa tó bá o ti á ẹ́sìrà ńlẹ̀ bá o ten eleven tí èdè twenty nine tàbí thirty ìmọ̀ bá pè dùrù hijab wọn ò ní kẹsẹ̀ fún yìí tó wá ní ẹ mọ́tò kọ̀ nǹkan kan fún náà láti wọ́n mọ́hàrọ́mù tí ó tún èdè twenty nine àbí thirty dùrù hijab ọdún tó tún fẹ́ mú.